أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم أعوذ بالله من الشيطان الرجيم أحل لكم ليلة الصيام الرفط إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشرون وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرون وأنتم عاكفون في المساجد تلك حدود الله تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأئلة قل هي مواقت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين أعدق فún Ọlọ́run ọba ọba tí ó ṣe rọmọdọ́nù ní ìrọ̀rùn fún wa débi tí ó dé lónìí ó di mẹ́rìnlá ní òní so abẹ́ọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala èyí tí a ti gbà kọ́lọ́kọ́mọ́ṣá gbá ní ìbáàdà fún wa ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àfikínyàn máa bẹ́ lórí gbogbo nǹkan àti nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ni àti nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé eléyìí jẹ́ ẹ̀kọ́ láńlá lọ́dọ̀ àwọn sọ̀hábà nábì ridwanullahi alayhi àbí lọ́dọ̀ àwọn àwọn ànábì ọlọ́wọ́ ọba tí wọ́n ti kọjá pàtàkì jùlọ nabiyullahi ibrahim ìgbà tí ó ṣiṣẹ́ tọ́lọ́wọ́n bá pa láṣẹ ọlọ́wọ́n bá ní iṣẹ́ láńlá tó ń fẹ́ gbélé lọ́wọ́ òun náà ni kó lọ lè kọ́ kàábà ìgbà tí ó kọ́ tán ọlọ́run ní wa idh yarfa'u wa idh yarfa'u ibrahimu alqawa'ida min albayti wa تقبل منا إنك أنت السميع العليم ọlọ́run ní ìgbà tí anabi ibrahim àti ọmọ rẹ̀ ismail tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé tí olúwa bá pa wọ́n láṣẹ kí wọ́n kọ́ ìgbà tí wọ́n á mú àṣẹ ọlọ́run ọba yìí ṣe tán wọ́n ní rabbana taqabbal minna kí ọlọ́run o bó ṣe pa wọ́n láṣẹ bí ká ṣe ń là tán yìí gbà á fún wa ní ìbáadà sọ̀ngbà tí anabi ibrahim tó bá lè bẹ ọlọ́run ọba báyìí tí kò máa fọwọ́ sọ̀yà ipe nítorí ṣe ní ìbáadà ọlọ́run ti gbà á a jẹ́ pé mímbàbí aula àwa gangan la lẹ́tọ̀ọ́ sí kí a máa bẹ ọlọ́run ipe àwọn èyí tí a ṣe ní ìbáadà nínú ramadan yìí kọ́ ló máa ṣàgbà lọ́wọ́ wa allahumma amin ọ̀rọ̀ nípa ìdájọ́ tí ó sopọ̀ mọ́ àwẹ̀ gbígbà iná ni à ń bá lọ nẹ́sì ni ayal qur'an yìí náà ń bá lọ ọlọ́wọ́ bá ní uhilla lakumu laylata siyami rafathu ila nisaikum ẹgbẹ́ bá ti ṣe mọ̀ pé nǹkan tí ń jẹ́ àwẹ̀ òun náà ni al-imsak kéèyàn ó kóra dúró anil akli kéèyàn má jẹun والشرب kí ọmọ mu wà ánìlìjìmá subakana ìlàṣepọ̀ pẹ̀lú ìyàwó àbí pẹ̀lú ọkọ ẹni yẹn gbọ́dọ̀ ṣe náà ní jẹ́ ààwẹ̀ nígbàtí àwọn sàhábà tí wọ́n kọ́kọ́ ń gbàwẹ̀ báyìí àwọn àsìkò kan ti kọjá tó ṣe pé àwọn ìdájọ́ kan kò hàn sí wọn lórí ọ̀rọ̀ àwẹ̀ irú àwọn ìdájọ́ tí wọ́n hàn sí wọn yẹn náà ni aya al-Qur'an yìí náà ni ń ṣàlàyé ọlọ́wọ́ ní uhilla lakumul laylata siyam a ṣe ní ẹ̀tọ́ fún yín òru ìgbà tí ẹ bá ń gbàwẹ̀ arrafathu uhilla arrafathu a ṣe lẹ́tọ̀ fún yín arrafath ntí wọ́n pè ní arrafath gẹ́gẹ́ bí ibnu abbas àti mujahid yẹn ni pé ibnu abbas àti gbogbo àwọn tó ń jẹ́ stúdẹ̀ntì rẹ̀ yẹn pé àwọn ọmọ kí rẹ̀ ntí wọ́n láwọn gbọ́ nípa tí ń jẹ́ arrafath gẹ́gẹ́ bó ṣe wà nínú ibnu kathir òun náà ni pé alìjìmáà ìní àṣepọ̀ láàrin ọkọ àti ìyàwó ọlọ́run ní mo ṣe ìlàsìpọ̀ yìí ní ẹ̀tọ́ laylata siyam ní àwọn òru tí ẹ̀ ń bá ń gbàwẹ̀ àwọn òru ọjọ́ àwẹ̀ ọlọ́run bá ṣe lẹ́tọ̀ ipe ìyẹn ọkọ àti ìyàwó wọ́n lè ní àṣepọ̀ arrafathu ila nisaikum mana al-mukhalata papọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín àwọn ará ilé yín olúwa ní ẹ̀tọ́ ni. al-imam ibn kathir wọ́n ní hadhihi rukhsatun min Allah wọ́n ní eléyìí jẹ́ ìdẹ̀kùn látọ̀dọ̀ ọlọ́run lil muslimin fún àwọn mùsùlùmí wa raf'u lima kana alayhi al-amr fi ibtida'i islam ìmú ìdájọ́ tí ó wà lórí rẹ̀ nígbà tí islam kọ́ bẹ̀rẹ̀ ìka ìdájọ́ yẹn kúò iná ni èyí tí ọlọ́wọ́n bá ní ọlẹ́tọ̀ yìí wọ́n ní fa innahu kana idha aftara ahadukum innama yahillu lahu al-aklu wash-shurbu wal-jima' ila salati al-isha aw yanamu qabla dhalik. Imam Ibn Kathir ni pé torí tí àwọn èèyàn bá gbàwẹ̀ nígbà yẹn ọlẹ́tọ̀ fún wọn kí wọ́n jẹun kí wọ́n mu wẹ̀lìjìmá kásìmọ́ láṣepọ̀ ìlà sọ̀lẹ́tìlẹ̀ ìṣà títí tí ìṣà ìbàdí tó wọn wà dáadúró àwọn èèyàn náà mú qabla dhalik àbí kí wọ́n sùn síwájú kí ìṣà yóò tó tó fàmẹ́ta náà máa àwòsànlẹ̀ ìṣà yẹn ni pé Imam Ibn Kathir ń ṣàlàyé bí àwẹ̀ ṣe wà síwájú. Si ní ọwọ́ bẹ̀rẹ̀ ipe tí wọ́n bá ti di pé wọ́n sùn àwùsọ́lẹ̀lẹ̀ ìṣá àbíyàn ti kí ìṣá ìtàn haruma alayhi ta'am oúnjẹ déwọ̀ wal sharab múmu nǹkan déwọ̀ wal jimaa ìní àṣepọ̀ déwọ̀ ilal laylatil muqabala tí ó fi di òru mi bí lápèjúwe nìsín ṣẹ̀pá ti kí ìṣá ìtàn bá ṣe kí ìṣá ìtàn yìí ta sínú ní mọ́gírèbù ta kí ìṣá ìtàn àwẹ̀ ti bẹ̀rẹ̀ nu ẹwà wà bẹ́ẹ̀ títí tó fi di tó fi di ọ̀la tó di alẹ́ ọ̀la bó ṣe ń gbàwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu. fawajadu min dhalika mashaqqatan kabira àwọn mùsùlùmí wọ́n ń rí ìṣòro láńlá látara irú irú àwẹ̀ yìí bí tó bá ti kí iṣẹ́ ìtàn wọ́n stop oúnjẹ wọ́n do oúnjẹ dúró wọ́n da ìmúmumi dúró kọ́dà wọ́n da ìláṣepọ̀ yẹn ni pé àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nù tó bá ti di pé iṣẹ́ ìtó kíníyàn wá ní ọ̀pọ̀lọpọ̀ lára Imam Ibn Kathir wọ́n ní Ibn Abbas àti mujahid sa'id ibn jubair alhassan albasari qatada wa suddi wa muqatil ibn hiyan gbogbo wọn wọ́n sọ pé n ti ń jẹ́ pé ọfà ọ̀rọ̀ yìí òun náà ni hadithi mu'adh tó ti pé barra ibn òun ló gba ọ̀rọ̀ yẹn wá oníkanu ashabu nabi sallallahu alayhi wa sallam ó ní tí àwọn ọlọ́run sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ idha kana ar-rajulu sa'iman tó bá ń gbàwẹ̀ tẹ́nìkan bá ń gbàwẹ̀ láàrin wọn fanama qabla an yaftura tó wá ń sùn síwájú kó tó di pó sínú ẹnikẹ́bi kí wọ́n á sùn láti bí aago mẹ́fà lásìkò yìí tí ìsinú wa tó lam yaqul ila misliha kò gbọ́dọ̀ jẹun mọ́ o ó ti sùn bẹ́ẹ̀ kó ti sínú náà nù kò ní jẹun mọ́ títí tí ó fi di ọjọ́ kejì wọ́n ní fa'in qisa yẹni fa'in na qais bin Sarma al-Ansari wọ́n ní ẹni tí wọ́n ń jẹ́ qais tó jẹ́ yẹni bin Sarma al-Ansari kana sa'iman olóòrùn wa ń gbàwé ẹjọ́ kan wa kana yawmu dhalika ya'mal fi ardihi ó wá ń ṣiṣẹ́ ní orí ilẹ̀ oko rẹ̀ falama adọ́ra iftar nígbà tó di pé àsìkò sínú tó ó sínú tán ó sínú tán báyìí ata imra'atahu ó bá wá bá ìyàwó rẹ̀ faqal ó wá sọ fún ìyàwó rẹ̀ pé al-indaka ta'amun al sí obìnrin yìí sí olóúnjẹ tá a lè jẹ qalat obìnrin yẹn ní òun ò ní nǹkan kan táwọn lè jẹ walakinni antalik fa atlubu lak jẹ́ kí n lọ lè wá nǹkan tó jẹ fún ọ fagalabatihu aynahu fanama ẹ wọ àsìkò sínú ti ọba sùn gbà tó sùn lọ waja'at imra'atuhu ìyàwó rẹ̀ bá dé falamma ra'atuhu na'iman nígbà tí ó rí i pé ẹ̀ẹ́dẹ̀ẹ́. Qais ó ti sùn lọ qalat ó wá ní khaybatan lak atman ẹ̀yẹ̀nẹ̀ attempt ẹ̀yẹ̀nẹ̀ attempt ó ní khayba lak animt ok animt ó ní khayba lak animt ó ní ah oṣù tó sùn báyìí ah, mẹ́kẹ́ ó ní khayba lak pé kí ni ń sọ animt ó tó sùn ni ó ní falamma nahar gasha alayhi ó nígbà tí ó wá di pé ọ̀sán di gúúsìyà àlẹ́ ìgbà tó di pé ọ̀sán di ọ̀dá sí méjì gúúsìyà àlẹ́ yìí ní Qaisi bá dákú sẹ́mà kò tí ì jẹun ìṣínú ìṣínú àná ó tún wá kọ̀ntínú àwẹ̀ sẹ́mà kó ti mọ̀ pé láàrin Magrib sí ìṣá iná ní ìṣínú àwọn ọmọ àwọn sí kankan mọ́ sògbà tó fi di pé ó fi wà lójú oorun ìṣáì tí ó ti lọ sùkùbá jẹ kẹmọ ọba tó ń bá àwẹ̀ rẹ̀ lọ fadhakara dhalika linnabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yẹn ni Qais wa sọ fún anabi sallallahu alayhi wa pé ah, n tó ṣẹlẹ̀ sí mi rèé lọ́lọ́wọ́ sọ ayé àyíkalẹ̀ pé uhilla lakum laylata thiyam arrafathu olúwa ní aṣílẹ̀tọ̀ fún yín kì í ṣe ọ̀rọ̀ oúnjẹ nìkan tẹ bá ti sínú tán ẹ tún máa jẹun nso kódà kì í ṣe yẹn nìkan arrafathu ila nisaikum àwọn tó ń jẹ́ ibnu abbas radiyallahu anhu ó ní ìtumọ̀ rafath dìmánà alìjìmáà ẹni pé kẹ́ láṣepọ̀ pẹ̀lú ìyàwó yín ní alẹ́ tẹ bá ti sínú tán torí pé kí ni ọlọ́ni hunna libasun lakum àwọn obìnrin yẹn libasun lakum ẹni bí maana sakianun lakum ẹni tẹ́ mọ̀ lọ lè farabalẹ̀ sọ́dọ̀ wọn ni wọ́n hunna libasun lakum olúwa ní àwọn obìnrin yìí ìfọ̀kànbalẹ̀ ni wọ́n jẹ́ fún yín وأنتم لباس libasun lahun mẹ́rin ní kẹsìrì wa antum sakanun lahun ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ yìí náà jẹ́ fáwọn. ìtumọ̀ libas bimana lihaf aṣọ ìdàbúra níjẹ́ báwọn ṣe pé aṣọ ìdàbúra yẹn ni pé nǹkan tí ó máa kàn yàn ní ara yẹn gangan kí òtútù má lè mú tí a máa fi ń ṣe ìdáàbòbò fún òtútù tí a máa fi ń ṣe ìdáàbòbò fún yàmùyàmù àbáwọn nǹkan mi tí ó sálẹ̀ mọ́jẹ kéèyàn ó rí oṣù bí yóò ṣe bó ṣe yẹ kéèyàn ó sùn ọlọ́run á fi wọ́n ṣàpèjúwe aṣọ kí ni túmọ̀ rẹ̀ ni pé Imam Kasir ní kí wà ha sílùhù wọ́n ní tí à ń sọ ni pé anna ar-rajula wal mar'ata ìpè ọkùnrin àti obìnrin kullu minhum yukhalitul akhar ẹnìkejì máa ń fara ro ẹnìkejì rẹ̀ ni wa yamasuhu wa yudaji'uhu wọ́n máa ń sùn papọ̀ ni. so kí ni a rí kọ́lẹ́kọ́ níbi àyà yìí ó ní pé obìnrin tí kò bá sí ní sí ìfọ̀kànbalẹ̀. Si ibùfarabalẹ̀ sí fún ọkọ rẹ̀ obìnrin yẹn kò tí ì ṣe nǹkan tí ń jẹ́ ọlọ́run fẹ́ kó ṣe ní obìnrin kí wá ní máa ń fà á tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin kò jẹ́ sákàn kò jẹ́ bùgbé kò jẹ́ ìfọkànbalẹ̀ kò dá gẹ́gẹ́ bí aṣọ fún ọkọ rẹ̀ àwọn ọ̀nà oríṣiríṣi ni máa ń fà á ara àwọn ọ̀nà tí máa ń fà á òun náà ni kí obìnrin jẹ́ ẹni tí kì í gbélé obìnrin tí ì bá gbélé kò lè jẹ́ sakan kò lè jẹ́ ìfọ̀kànbalẹ̀ fọ́kọ rẹ̀ láéláé obìnrin tó ṣe pé ó ti jáde láti ó ń kásùbà ló ti kọrí ló ti jáde ìgbà tí ó wọlé ó wọlé nígbà tí mọ́gàdì tó tán yóò wá sáré dáná yóò wọ́n gbẹ yóò ti rẹ̀ ṣùgbọ́n gbogbo ó ti máa rùn lára rẹ̀ tọkọ nǹkan bá ń gbógun wá bí yábà yìí yóò mọ rin lani lọ tá ń tèmi so second kò lè jẹ́ sákànù òun ni pé kóbìnrin ó kó ọ̀rọ̀ iṣẹ́ kankankankankankan lé àyà jù ara ọ̀nà tí èyí kóbìnrin ó jẹ́ sákànù fọkọ rẹ̀ nù kí ṣe kóbìnrin má iṣẹ́ kóbìnrin iṣẹ́ àmọ́ iṣẹ́ yẹn kò gbọ́dọ̀ dín tí ọlọ́run fẹ́ kó jẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ nínú ilé kò gbọ́dọ̀ dín lọ́wọ́ pàtàkì jù ni pé kó máa jẹ́ ìfarabalẹ̀ kó máa jẹ́ ibùsẹ́rísí fún ọkọ rẹ̀ iná ni ọlọ́run fi sọnù alukur'ani pé ẹ̀yin obìnrin bẹ̀rẹ̀ láti rí àwọn ìyàwó ànábì wà kọ́rùnà fi buyutikun ẹ jòkó sílé yín ẹ jòkó sílé yín tẹ́ bá wúlò lẹ́yìn ìsọ̀wọ́ tí obìnrin tó fi ń ṣe wàhálà kìí ṣe kékeré sọ tí obìnrin fi ń ṣe wàhálà kìí kékeré so lọ́nà tó yẹ pé kò sì gbọdọ̀ wá kò gbọdọ̀ rí báwọn tí kóbìnrin ọmọ wa ṣe wàhálà ni ó ṣe fìtínà lọ ni ó ṣe ogun ẹ lọ so tó bá ti wá dé aró ti wá kán yóò wá kanra mọ́ ẹ̀wọ̀n kanra mọ́ ọkọ so kódà ẹlòmíì gan lára sákànù yẹn gbogbo ìfọ̀kànbalẹ̀ tí ó lóun ó rí tí ó ṣe fọkọ rẹ̀ nulẹ̀ ibiṣẹ́ ló ti lọ lè tú sí tí bá ń lọ yóò ayọ tọ yóò alọ yóò yọ lẹ́ẹ̀dì yóò yọ àtíkè yóò mú kírímù yóò wá dírẹ́sì lọ́bíṣẹ́ tó bá dé yóò wá bọ́ aṣọ yẹn kalẹ̀ yóò wá wọ aṣọ jàjàtì nínú ilé so aina second níbo ni ìfọ̀kànbalẹ̀ níbo ni ìfarabalẹ̀ lè wà lára obìnrin so olúwa bá subhanahu wa ta'ala ọ wá lè antum libasun lahun ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin náà gbọ́dọ̀ dà gẹ́gẹ́ bí a sọ fún wọn ni ìyẹn pa obìnrin tì sínú ilé ẹlòmíì ó dìgbà tó máa fẹ́ lóyún náà ni ó ní ah, ah, mi dé ọ̀dọ̀ rẹ̀ bá dìgbà tó máa fẹ́ lóyún bá ah, ọlọ́pàá nǹkan ní libas ẹni tó gbọdọ̀ máa wà nítòsí rẹ̀ nígbà tó bá ti pé o bá ti ráyè sọ ẹlòmíì kò ní nìkan kán tó di lọ́wọ́ yọkàn lójú kóńtà náà ni so yóò wá pa ìyàwó tì sínú ilé sórí eléyìí kì í ṣe tó bá a mu sórí ọlọ́run ni pé tí mo fi ní mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín òun náà ni pé kọ́mọ́ jẹ́ pé ẹ mọ̀ wá rí fìtínà nínú Ramadan kí ẹ gbá rẹ̀ látọ̀sán láti ìdájí láti alfajari tí tí tó rò fi wọ̀ ṣùgbọ́n tó wá sínú tán kó wá tún jẹ́ pé ní alẹ́ náà kò tó láǹfààní láti lè dé ọ̀dọ̀ ìyàwó rẹ̀ sólè yìí ọlọ́wọ́n bá rí i pé a ah, òun rí i pé òun fẹ́ ìdẹ̀kùn fún wa pé kọ́ ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn sóbì lè fi mọ̀ pé òfin Islam wàláyé kò sí ìnira ń bẹ̀ rárá ma ja'ala Allahu fi ddin haraj kò sí ìnira kankan nínú òfin ẹ̀sìn wa gbogbo tó bá fẹ́ jẹ́ ìnira ọlọ́wọ́n bó sì yọkù báyìí iná làwọn afáfi gbé kọ́ ìdàkalẹ̀ pé àdọ́rárú yuzal gbogbo tó bá ti ń jẹ́nira ṣẹ̀rí àmọ́ mú kú ni ṣẹ̀rí àmọ́ mú kú al-mashaqqatu tajlibu at-taysir fìtínà wàhálà ìmọ̀ ń fa ìdẹ̀kùn nínú ṣẹ̀rí islam ni ṣùgbọ́n tó lọ́wọ́ bá lóun rí nǹkan yìí ó wá ní alima olúwa ní èmi ọlọ́wọ́ bá ti mọ̀ pé annakum kuntum ipe ẹ̀yin yìí ẹ máa kónira bára yín takhtanuna anfusakum olùwà ni ẹ máa kónira bára yín ibn abbas radiyallahu anhu ó ní kana al-muslimuna fi shahr ramadan idha sallu al-isha ó ní àwọn mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kí ìṣá ìtàn haruma alayhimun nisaa wa ta'am wọn ò gbọdọ̀ jẹun mọ́ tó ti kí ìṣá yìí. والنساء وغلطهم يا وما تبتكيشا إلى مثلها من القابلة أدجوك جبه ثم إن أناسا من المسلمين أصابوا من النساء والطعام في شهر رمضان بعد العشاء أكواه كي أه قال ما سيجو أهما الله وأهما أهما لا شك كل واحد لي ولي إشاء من عمر بن الخطاب أرى من عمر بن الخطاب fàṣẹkàwò dhalika ila rasulillah wọn lè sọ̀rọ̀ yẹn fún anabi pé ah àsìkò kákí mọ́gàrì tán yìí ikọ́ ajẹ́pá àárín mọ́gàrì sí ìṣá yìí nìkan láàfin jẹun àtúnjẹun tán láàrin ìgbà wọn látún láǹfààní láti fi ní nǹkan pọ̀ pẹ̀lú àwọn ará ilé wọn Ramadan ah, àwọn mi bá wọn kọjá àsìkò òun gbàtà kọjá àsìkò wọn wò pé ah ṣàtúntì mọ́ dáràn báyìí wọn bá lè sọ fún anabi sallallahu alayhi wa sallam. فأنزل الله تعالى bẹ̀rẹ̀ lọ́wọ́ wá sọ̀kalẹ̀ pé alima annakum kuntum takhtanuna anfusakum olúwa ní èmi ọlọ́run ti mà yín ipe ẹ mà ìnira ń bẹ tẹ̀ ń kó bára yín nínú ẹ̀mí ẹ̀ ṣe jàǹbá fúnra yín yẹn ni pé òfin tẹ̀mí ọlọ́run ní kí mo gbé kalẹ̀ ń àsìkò ń ẹ̀ ń ṣe jàǹbá fún un ọlọ́ba ní fataba aleikum tó bá rí bẹ́ẹ̀ ọ̀dà mo ṣàmójúkò fún yín wa afa ankum olúwa ni mo kájú kò yányá fún yín ìka kún ẹ̀ṣẹ̀ fún yín mọ́ ọlọ́wà ni fẹ̀lán láti sí yìí bashiruhun ẹ lè máa ní ìfararò pẹ̀lú àwọn ìràwọ̀ pẹ̀lú àwọn aráalé yín pẹ̀lú ìyàwó yín pẹ̀lú ọkọ yín ibn abbas radiyallahu anhu òun ni ọgbà ọ̀rọ̀ yìí wá. ipe aláwọn èèyàn síwájú kọ́bílá yẹn ń zìlà fi sawmi ma nazala fihim ya'kuluna wa yashrabun wa yahillu lahum sha'nun nisa wa idha nama ahaduhum لم يطعم ولم يشرب ولا يأتي أهله حتى يفطر من القابلة فبلغنا أن عمر بن الخطاب بعدما نام ووجب عليه الصوم وقع على أهله ثم جاء إلى النبي صلى الله عليه وسلم فقال أشكو إلى الله وإليك الذي alladhi قال وما صنعت ma sana'tu yẹni pé ńgbà tí Umar tí ó ní àṣepọ̀ pẹ̀lú ara ilé rẹ̀ lẹ́yìn ìrun ìṣáì bẹ́ẹ̀ sì ni mọ́sẹ̀ ń gbàwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé tọ́ba ti kí mọ́gàrí sí ìṣáì tán àtìgbà àwọn làǹfààní wà fún wa àmọ́ lẹ́yìn ìṣáì òǹkàlùkù ó kọ́wọ́ dúró ni ìgbà tí kíníyàn wá ṣẹlẹ̀ Umar ọ̀lẹ́bà Nabi sallallahu alaihi wasallam wọ́n ní a ah, Umar wa nabi mo ń wá fẹjọ́ mo wá sọ tó ṣẹlẹ̀ fún ọ mo wá sọ fọlọ́wọ́ mo sì sọ fún ọ náà wọ́n ní wàmọ́ sọ̀nà àti kí ló ṣe wọ́n ní inni sawaltu liya nafsi fawakaitu an ali bada ma nimt ó ní mo láṣepọ̀ pẹ̀lú àwọn ará ilé mi náà pẹ̀lú ìyàwó mi lẹ́yìn ìgbà tí mo ti sùn tán lálẹ́ mo wá jí mo wá láṣepọ̀ wà á na orídùn sọ̀m bẹ́ẹ̀ sì ni mò ń ti bẹ nínú àwẹ̀ fazaamu anna nabiya sallallahu alayhi wa sallam ma kunta khalifan akhaliqan an taf'al wọ́n ní anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé ah kò lẹ́tọ̀ kó ṣe nǹkan tó ṣe yìí anabi sọ bẹ́ẹ̀ fún ni ọlọ́run sọ wá sọ ayé àkàlẹ̀ fanazalil kitab ọlọ́run sọ ayé àkàlẹ̀ pé. علم الله أنكم كنتم أحل لكم الليلة ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم ọlọ́ni mo ti mọ̀ ikú yóò mọ ẹni yín lára ipe ń tẹ́ ẹ lè rí ṣe ni fataba alaykum olúwa ni mo foríjì yín wa afa ankum mo ṣàmójúkò fún yín ọlọ́wọ́n ni àmọ́ nìsín fal'anu bashiruunna ẹ máa fara kí àwọn ìyàwó yín bákan náà wabtagu ma kataballahu lakum ẹ máa ní àṣepọ̀ ìtumọ̀ ẹni pé ẹ máa wá nǹkan tí ọlọ́wọ́n bá kọ kalẹ̀ tó kọ kalẹ̀ fún yín lára ìyàwó yín ẹni pé ẹ máa ṣe gbàtí ibnu Imam Ibn Kathir tí wọ́n ń túmọ̀ kataballahu lakum tọ́lọ́ ń kọ́lé tó kọ kalẹ̀ fún yín wọ́n ní maana alìjìmáà ẹni pé láàrin ọkọ àtìyàwó ìláṣepọ̀ àwọn míì ní pé ìrírò ìmọ̀mùbọ̀ Ibn Kathir tó túbọ̀ mi pé ma kataba Allahu lakum bi maana alwalad ọmọ ẹfàsìkò yẹn ẹfi ọmọ ẹni pé kẹ́ ní àṣepọ̀ láàrin ara yín wọ́n ní wabtagu ma kataba Allahu lakum wa ọlọ́ni láti sìn ẹ máa jẹun washrabu ẹ máa mu láti ìgbà tẹ́ bá ti sínú hatta ẹ máa jẹ títí títí yatabayyana lakumul khaytul abyadu minal aswadi títí tí ẹ fi lè rí òwú funfun tẹ́ẹ̀dá òwú funfun yàtọ̀ máa minal khaytil aswadi yàtọ̀ sí òwú dúdú ẹ máa jẹun títí látìgbà tí ẹ dúpẹ́ lè ẹ máa jẹ látìgbà ẹ máa jẹ látàlẹ́ yẹn ni pé lágbàtà ẹ bá ti ṣinu ẹ wá máa jẹ lọ fáá títí tó fi dìgbà tó ṣe pé fúnra yín lẹ́ẹ̀dá òwú mọ́ yàtọ̀ sí òwú funfun ìgbà tí àyà yẹn ṣẹlẹ̀ àwọn sọ̀hábà wọ́n gbọ́ kíkà al lórí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ipe ẹ máa jẹun látìgbà tí òwú dúdú tí ó fi hàn lára òwú funfun sọ nínú àwọn sàhábà ìbẹnu wọn tó ṣe pé yóò wá mú òwú yóò mú òwú dúdú lọ́wọ́ yóò mú funfun lọ́wọ́ Imam Ibn Kathir wọn kó wá pé lára àwọn tó lọ ń ṣe báyìí Adiy ibn Hatim lamma nasalat hadhihi al-aya wọn nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ wa kulu washrabu hatta yatabayyana lakum al-khayt al من الخيط الأسود معنى عدت إلى إقالين àdíṣ ó wá lọ lè mú okùn méjì lọ́wọ́ ó wá fi sí inú ilé nínú yàrá rẹ̀ ìsàmbó oúnjẹ ló ń tiẹ̀ falamma tabayyana lẹ́wọ̀lẹ̀ liyal abyad ó nígbà tí mo wá rí pé á òwú dúdú rẹ̀ minal asu òwú funfun rẹ̀ minal aswad tí mo dá àmọ̀ yàtọ̀ sí dúdú ó ní amsakt ìgbà yẹn ni mo wá dánu dúró èèjẹun mọ́ ó ní falama asubahtu onígbà tó ń wá tají ghadawt ila rasulillah olùwàlò lè bá nàbí fa akhbartu hu billadhi sana'at mo wá sọ nǹkan tí mo ṣe fún un wípé ayataka tí mo gbọ́ lẹ́nu rẹ nípa ọ̀rọ̀ àwẹ̀ gbígbà òun jẹun látàlẹ́ títí òun lè dá òwú dúdú mọ́ yàtọ̀ sí funfun olóhùn aṣọ fún anabi sallallahu alayhi wa sallam faqala anabi wa ni ah inna wisadaka idan la arid ah pílò rẹ̀ yìí mà ti yẹ fẹ́ gan o gbóru pílò orí àánú ah ìyẹn ni pé anabi ń sáwàdà sí anabi wa ni innama dhalika bayadu nahar min sawadi lel kìí sòwú ni mo ní kẹ́ ẹ lọ lè mú kìí sòwú lọ́nà ní kẹ́ ẹ lọ lè mú ntọ́lọ́ ń sọ fún yín náà ni pé òru òun ni òwú dúdú alifájàrí tí ó wá yọ ń bẹ̀ tí ẹ rí pé funfun òun ni òwú funfun tí ọlọ́wọ́n bá ń sọ so ibi yìí láti rí pé àṣeyàyà Al-Qur'an kìí ṣe nǹkan tí àwọn sọ̀hábà náà máa ń dá gbọ́yé ṣùgbọ́n yẹn ni pé intanẹ́bì bá ṣe lálàyé fún wọn nínú ọ̀rọ̀ ìtumọ̀ Al-Qur'an náà ni àwọn náà máa ń lò wọ́n yìí sọ pé ah bó bá wọn bá ti gbọ́ yín tàwọn àwọn ń bá a lọ́nu ọlọ́wọ́ bá wá ní tó bá rí báyìí thumma atimmu siyama ila al tẹ́ bá ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tá àlùfájàrí bá ti yọ ẹ gbà yẹn títí di ila al òru òru tó wọ́n ń sọ ni pé títí tí òrùn ó fi wọ̀ ọlọ́wọ́ ní bí ìdájọ́ tàwẹ́ ṣe rí nìyí àmọ́ o nípa títí àwọn obìnrin yín wala tubashiruhun ẹ gbọ́dọ̀ fara kí wọn ẹ gbọ́dọ̀ súnmọ́ ìyàwó yín ẹ gbọ́dọ̀ mọ́ fara rò wọn wa antum aqifuna fil masajid gbàtẹ́ bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ tẹ́ kúra dúró sínú mọ́sálásí sọ àyà yìí òun náà ni àwọn máa ń fi ṣe rí i itikaf so itikaf òun náà ni kéèyàn wà ní mọ́sálásí kéèyàn kóra dúró síbẹ̀ ikú ní jáde so tí èèyàn bá ti wà nínú mọ́sálásí èèyàn máa ń jìnnà sí ẹni tí ń jẹ́ ìyàwó yẹn nínú mọ́sálásí ni so bóyá ìtìkáfù ti nu rọ̀mdọ́nù ni àbí kìí ṣe pé nu rọ̀mdọ́nù yẹn káwọn pé mo fẹ́ kóra dúró ní mọ́sálásí ni sọmọ tó bá ní itikaf ó padà di àsìkò tí a máa ń fi kalẹ̀ nínú Ramadan pàtàkì jùlọ tó bá di níbẹ̀wàá ìgbẹ̀yìn so lásìkò yìí tí ẹ bá wà nínú itikaf yẹn ìyẹn gbọ́dọ̀ sọ pé òun fẹ́ ní nǹkan kan pọ̀ pẹ̀lú ara ilé òun tí ẹ bá ti ní papọ̀ ó ṣalẹ́ ní tí ẹ pé ọ̀sán tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀tẹ̀ gbọ́dọ̀ sírù nǹkan báwọn lálẹ́ náà tí ẹ bá wá dẹ́rù nǹkan báwọn wò itikaf ṣe kí ni tìkáàfù ti ó ti já ẹ̀tìkáàfù ti já nù. subakana wa antum aqifuna fil masajid al masajid tí ó wà níbí yìí ó ń bẹ nínú àwọn ẹ̀rí tí àwọn èèyàn fi ní pé a jẹ́ pé mọ́ṣáláṣí láti máa ń ṣe ẹ̀tìkáàfù àkọ́kọ́ nù gbogbo ẹni tó bá wà nínú ilé tó ní pé òun wà nínú ilé òun ò ní jáde òun ò ní yọjú sáwọn èèyàn tó bá ní kí ló dé pé òun ń ṣe itikaf a sọ fún pé wa antum aakifuna fil masajid inú mọ́sálásí náà ni ọlọ́run bá pa wá láṣẹ ká ti máa ṣe itikaf ibi ilé ó ti rí i pé àìmọ̀kánlá ńlá ni kí ọmọ sọ pé àwọn bàbá kan ń bẹ inú kànga wọ́n máa ń wá lú àwọn yẹn jáde wọ́n wá lu ọdún kan níbẹ̀ so nǹkan kí nǹkan ni bóòlù yẹn ṣe máa ń wá lú àánú kànga wọ́n wá kó sínú kànga ọ̀wá ní jáde nígbò ní kírun jama kìí kírun jama ni àbí ní ma ń jáde bọ́ta láti inú kànga yóò wọ lọ́mọdéláṣí yóò máa kí tó bá ti jáde tó bá ti jáde mẹ́tàn yóò tó kó sínú kànga padà tó kò ṣeé ṣe ẹ lè gbọ́ sùlẹ̀ yóò fi mọ̀ pé ọ̀rọ̀ òun tí ò bá sí irọ́ ń òfin ọlọ́run tó lágbára ni kọ́dà kò yẹ kí ọmọ fi ròyìn kò yẹ kí ọmọ fi ròyìn pé ẹnìkan jẹ́ ni ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run gbà nírú ẹni tí bá ń ṣe báwọn ọ̀tọ̀ ọlọ́run akọ́bọ̀ òfin ọlọ́run lójú náà lórí ẹni yẹn tí kí wọ́n ní àwọn bàbá kìíní áá inú kànga làwọn ti máa ń wá lówà gbogbo àwọn ọ̀rọ̀ dédédé bẹ́ẹ̀ sì máa gbọ́ tó máa tìbútì tó máa fi tì sí lọ́rẹ́ nu ọ̀rọ̀ jákujáku tí òun tó tó takò òfin ọlọ́run yányán lẹ́mọ̀gbọ́n náà máa ní náà mi ṣe fáàrí fáwọn ẹni ọlọ́run lọ́rin ah wọ́n sì ní kí lágbájá kọ́ máa kú ó sì kú àṣé ẹni ọlọ́run ẹ̀mọ̀ ni ẹni tó lè dá ọmọ ọmọ ni ọmọ lọ́pa ṣùgbọ́n àwọn nǹkan yìí kì í ṣe táwọn fi ń ròyìn yàn àbíkọ́ máa ní ah, àwọn bàbá nu ẹni ọlọ́run ìjọ tẹ́nìkan bú wọn àwọn ẹni òun yọ jáde kọ̀lọ̀tì báyìí ni ah so ìjẹ́ ni ọlọ́run ọba kọ́hùn so aburú ńláńlá náà ni gbogbo oru eléyìí so ní pé irú ẹni tó ń wọnú kànga lọ lẹ́sẹ̀ ti káfù yìí àbí wò ti wọnú kànga ilé náà ló ń dérí mọ́ ọ̀wá ní jáde ó bẹ̀ pé irú ẹni yẹn kò ní kírun jàmáà kò ní lọ sí jimá kò ní lọ jimá lọ lè kírun tó pé anabi sallallahu alaihi wasallam ó sọ débi pé kódà ìrun jimá ìrun ọ̀ràn yẹn yìí lásán kí ìrun wá mọ́sálásí wá kí anabi ni máa ń bí òun ló fáwọn ọkùnrin tí ì bá wá inú máa ń bí òun bí ẹni pé kóun lọ lè sùn lé mọ́ wọn lérí ni kìtì pa anabi lóhun sùn lé mọ́ wọn lérí o àmọ́ máa ń rí bí òun fẹ́ anabi ni wàkọ́dà àmọ́ mo fẹ́ lè máa gbòòrò an amúra bí sọlá tí wàá sọ pé ya ẹ ṣe ìkọ́mọ̀ fa ukim tí wàá gbẹnu dúró wà amúru náà fàwọn khalifu ahadan tí wàá sọ fẹ́ẹ́ nìkan kalẹ̀ pé ya mọ kírun sún tiẹ̀ thumma atakhalaf ila alladhina aw ila rijal alladhina la yakhrujuna lis-salah níwọ̀n lè bá wọn tó ṣe pé wòye jáde fa uhriqa alayhim buyutahum tí wàá fẹ́ lè jóná mọ́ anabi níbi ṣe máa ń káwọn la tó bí òun ṣe kórira kọkùnrin kọ́ ọ̀nà lọ́wọ́ sáláṣí lọ́lẹ̀ kírun tó so sírú àwọn ẹlẹ́mọ̀ á ní pé èèyàn fi dẹni ọlọ́run níta níbi kórira lèèyàn wà fi dẹni ọlọ́run so ló fi mọ̀ pé ṣètọ́nì ni náà ní irú ẹni yẹn ṣètọ́nì ló súnmọ́ kì í ṣe jẹ́ ẹni ọlọ́run ẹlẹ́kọ̀ọ́ kó lójú ọ̀nà lóòótọ́ o so so ní pé ẹ ọlọ́run bá ní أحل لكم الليلة السيانة ولا تباشروا وأنتم عاقفون في المساجد أحل لكم ليلة الصيام الرفط إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون آه، عبد الله ابن عباس رضي الله عنه باتي ان شاء الله إيه، ولا تباشروهن وأنتم عاكفون في المساجد ipe ogbẹni tí ó bá ń ṣe itikaf tó kóra dúró sí ilé ọlọ́wọ́n ọba ẹ gbọ́dọ̀ fi ara ro àwọn ará ilé yín òun náà ni pé ẹ gbọ́dọ̀ ní àṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín wa antum aaqifun fil ìgbà tí ẹ bá ń ṣe itikaf Ibn Abbas àbí tọ́lẹ́xà òun ni ọgbọ́rọ̀ yìí wọ́lá dọ̀rẹ̀ ó ní hádà fìrọ́jùl ya'taqif fìlmọ́sídì fìrọ̀mbọ́n àwọn fìrọ̀ ìlú rọ̀mbọ́n wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ nípa èèyàn tó lọ lè kóra dúró sínú mọ́sálásí nínú rọ̀mbọ́n àbí kìí ṣe nínú rọ̀mbọ́n fàḥàràmàlláhu àlẹ́yìí ọlọ́run ṣe ní èèwọ̀ ẹni tó bá fẹ́ ṣe ìtìkáàfù yẹn àyẹ̀ǹkì hànìká bí kò wá láṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lẹ́yìn àwọn àhàrà bóyá ọ̀sán ni àbóru hátà yẹ́kẹ̀dẹ̀yà ìtìkáàfù títí kó parí ìtìkáàfù rẹ̀ náà ṣèkéǹgbà míì irú rẹ̀ ń bẹ̀rẹ̀ tí ó ń bẹ nínú hadith anabi tí sọ̀hábà kan anabi pé òun ẹ̀yẹ̀ ọ̀mọ̀rún ni tó ní òun ti ṣèlérí ipe òun fẹ́ ṣe òun fẹ́ kóra dúró òun fẹ́ ṣe ẹ̀tìkáàfù nínú kàábà anabi sọlá sọlá mu sọ fún pé a ò fi binadrik ó ní òun ti lérí òun ó lo òru kan àtọ̀sán kan lòun fi wà ní mọ́ṣáláṣí ó ní kódà àtìgbà yẹn òun ti lérí anabi ní a ò fi binadrik lọ́lẹ̀ mú ìlérí rẹ̀ yẹn ṣẹ sótúmọ̀ sí pé èyàn lè wò ó kéèyàn wà ní mọ́ṣáláṣí tí èsì pé nínú Ramadan ẹni tó bá wá lérí báwọn pé òun lo orúkọ ọjọ́ kan so bóyá lóru nìyàwó bá gbóúnjẹ wá fún un ló bá di pé ọba ṣe pálapàla pẹ̀lú ìyàwó rẹ̀ sùúrù ẹni yẹn ẹ̀tìkáfù rẹ̀ ti ṣe kíni ó ti bàjẹ́ náà ni imaamu ibn kathiri fi ni fa harama allahu alayhi an yankiha nikah laylan aw nahara hatta pé kó parí ìtìkáàfù rẹ̀ tán tó bá parí ìtìkáàfù yẹn tọ̀ kó máa bá a lọ bẹ́ẹ̀. wọ́n ní wa antum aqifuna fil masajid masajid àwọn masalasi ni ẹni pé wọ́n fi alifu aláàmù sí pé ńgbà tẹ́ bá dúró sáwọn mọ́sálásí ni níbẹ̀ ni àwọn àfáà míì ni wọ́n ti lọ sí pé àṣé tí wọ́n bá ṣe ìtìkáàfù ìtìkáàfù yẹn gbọ́dọ̀ jẹ́ pé ní àsìkò tó jẹ́ pé àwọn mọ́sálásí tí anabi ń darí sí wọn ní àwọn rí hadith kata anabi ni pé la i'tikafa illa fil masajidi athalatha pé mọ́sálásí mẹ́ta péré náà ni so hadith yẹn iná ni àwọn tí wọ́n dúró lé lérí kọ́dà Hudayfa àti Abdullahi bin Mas'ud so tí wọ́n jọ ń sọ̀rọ̀ yẹn láàrin ara wọn kí ló fà ní pé abdullahi bin mas'ud ẹ̀ẹ́nà ọ̀dẹ́yìfà ó ní mọ́ṣáláṣí àwọn èèyàn wá ń ṣe ìtìkáàfù níbẹ̀ abdullahi bin mas'ud wá bá wọn pé ẹ̀ ń ṣe ìtìkáàfù níyà yẹn ni àmọ́ o èmi sì gbọ́ tánàbí ni pé la ìtìkáàfà illa àtàlàtà ṣùgbọ́n tó yẹn Udayfa wa ń sọ fún Abdullahi bin Mas'ud ipe la'allahum hafidhu walam tahfaz bóyá n tí wọ́n sọ yìí àwọn ni àwọn ni wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ n tí gbọ́ lọ́dọ̀ ànábì nù bóyá ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n náà gbọ́ so Abdullahi bin Mas'ud sì dákẹ́ ìyẹn ni pé torí sọ̀hábà làwọn náà n ò lè máa ṣe nǹkan tí wọ́n bá gbọ́ ní ọ̀dọ̀ ànábì so abdullahi masoud sita kẹlẹ́yìn náà àdìsí aisha mi náà tó ń bẹ tó náà tó ń gbà wá pé gbogbo mọ́ṣáláṣí tán bá ti ń jẹ́ masajide jami mọ́ṣáláṣí tán bá ti ń kí jimá níbẹ̀ kí o ṣe ẹ̀tìkáàfù níbẹ̀ so lẹ́yìn náà àwọn afọwọ́ afojú wo ìpínlẹ̀ ẹ̀tìkáàfù illa fil masajidi athalath ipe ẹ̀tìkáàfù ìhòòlù ṣe ń bì kankan àfi mọ́ṣáláṣí mẹ́ta lọ wọ́n ní lọ́fùtàrọ́tìnà sihhatal hadith tabati ẹ̀ wá ní pé àdìsí yẹn pé ká gbà pọ́ lálàáfíà wọn tó bá rí báyẹn kò túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ ṣe ìtìkáàfù níbòmíì má lẹ́yìn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí ipe tí àdìsí yìí ń ṣàlàyé ni pé àwọn ààyè mẹ́ta yìí ibẹ̀ ni ìtìkáàfù tó pé wọ́n ní agbọ́dọ̀ fi nǹkan kan kún agbọ́dọ̀ kádàrá nǹkan kan síbi láti káàf ipe la ìtìkáàf kámilul ajr kò sí ìtìkáfù tó pín yìí ó gba aládá tí ó pé tó lè tó mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ afáwa mú àwọn àpèjúwe oríṣiríṣi wa ipa nabi sallallahu alayhi wa sallam ó ní la ìmáàna liman la anabi ni kò sí iman fẹ́ni tí ò bá lámàánà wọ́n ní ṣírú nísìnyí àwa sọ pé ẹni tí ò bá ti lámàánà kò ní iman rárá nù. No ìtumọ̀ rẹ̀ ni pé la imanu kamil kò sí ìgbàgbọ́ tánipó ti pé liman la amanata lahu fẹ́ tí o bá ní ìmánì pé ládá ni wọ́n ń sọ nínú hadith yẹn kì í sí pé anábì ni ẹ gbọ́dọ̀ ṣe ìtìkáfù yẹn ní ibòmíì ètò wa burú jù oníkéyìn wọn á ní tọ̀ ẹni tó bẹ lè ṣe ìtìkáfù níbòmíì tí kì í ṣe mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí kí oníbídà ni ètò burú jù wánu yìí tó burú jù nù kọsáfà súnà kan tó sọ̀rọ̀ ẹ̀ látijọ́ tọ́lọ́ ti dá ayé tánẹ́bí ti kú tó fi dòní kọsáfà súnà kan tó sọ̀rọ̀ ẹ̀ rí kọ́ra Sheikh Albani rahimahullah táwọn gan sọ pé àwọn rí hadith tó kọ̀yádà fil masajidi yìí tán mú hadith yẹn jáde dé láti káfà illa fi masajidi asalas sọ àwọn gan sọ pé bídà ni kí ọmọ náà lè ṣe ẹ̀tìkáàfù níbòmíì so káwárẹ́ ní ti ń sọ̀rọ̀ ẹ̀ lónìí ẹni ìsọkúsọ gbáà náà ní sọ ìsọkúsọ òun sì pọ̀ lẹ́nu rẹ̀ gan-an tí máa ń sọ kì í ṣe yóò nìkan ní sọ òun náà ní sọ pé èèyàn gbọdọ̀ sí wáàsí ní Ramadan kò sáfà súnà kan tó sọ láyọ̀ tánàbí ti kú láyé títí dòní kò sẹ́ni tó sọ rí òun yìí náà ni nílẹ̀ má fi síbi jẹun mọ́ kò sí àfà kan tó sọ rí láyé látijọ́ tánàbí sọ̀rọ̀ sọ́làm ti lọ títí dòní tó bó ṣe pọ̀ siri siri siri siri ẹ mọ̀ yẹn jáka fún ọmọ kékeré kò sábà súnà kan tó sọrí láyé títòbi dàsìkò yìí so òun yìí náà ni yóò ní ẹ gbọ́dọ̀ ẹ ìtẹ̀kùmẹ́ra tẹ ìtẹ̀kùmẹ́ra yìí di méjèèjì táwọn kí tẹ́lẹ̀ táwọn tó pé náà ni anẹ́sọ̀ sọ́lámù ṣe ń gbọ́ àwọn sọ̀hábà ṣe so kò sábà súnà kan tó sọrí láyé pé tẹ̀kùmẹ́ra kan náà ni ẹ máa ṣe ní ẹ̀ẹ́dì so yìí tán sọ ni pé kábàlẹ̀ yẹn gbàgbé ọkọ̀ sí Allahu Akbar ọkọ̀ bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin wọ́n ní ìrun rẹ̀ lálàáfíà kí wá sí pé wá ní kó wá sọ ipe ẹyọ kan náà lèmi ọmọ sí kó tó wá máa parọ́ bá nẹ́bí pé sunnata nẹ́bí tó wá burú jù yẹn nù tó burú jù nù tí bá ń ka àwọn ìdákúdà rẹ̀ ìdákúdà rẹ̀ ìdákúdà rẹ̀ múlẹ̀ ka mẹ́wàá sínú sunna nẹ́bí sallallahu so <laughs> bọ̀dá rẹ̀ <laughs> so òun ni pé àfi kọ́lọ́n wa kó kó là á kó sànù rẹ̀ kọ́lọ́n kó wọlá títóbi rẹ̀ kó má jẹ́ kó kó kẹ́mẹ̀rẹ̀ ọ bọ́ lérí irú tí ń bá lọ yìí wàláì torí gbogbo ògbà lódodo ọlọ́wọ́ bá ń hàn sí gbogbo ògbà àmọ́ ìfẹ́nu yìí le afásúnà olè ń gbọ́ rí báwọn pé àwọn kan ní à ń gbọ́ lẹ́kṣọ̀ lọ́dọ̀ wọn ni àwa mọ́ àwa wọn ni kóra ká lọ́wọ́ tó bá yẹ sèmùnà kọ́ṣà pé ntẹ́ ń sọ yìí kò rí bẹ́ẹ̀ ntẹ́ ń sọ yìí kò rí bẹ́ẹ̀ ntẹ́ ń sọ yìí. padà àbí ọ̀rẹ́ ẹ̀sẹ̀ wá lè wá ibi ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ó ràn yàn ń sẹ́ ràn yàn sẹ́ ràn yàn sẹ́ má sọ rẹ̀ di nǹkan kí nǹkan. so pé kí o sàmù má gidi kí ni fa ni kí ọmọ fẹ́ kú nídìí ẹ̀rọ kó dodo sì clear débi tó yẹ kó clear dé yìí. so òun náà ni pé mùsùlùmí so ntí ọlọ́run bá bá fi ọ̀rọ̀ sí. Si, kí ọmọ wí tayọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n táwọn afa àṣìlẹ̀ àlàyé rẹ̀ wà antum aqifun fil masajid òun náà ni pé yẹn lè ṣe ẹ̀tìkáf ní mọ́sálásí mi àmọ́ ẹnu kọjá pé mọ́sálásí tí wọ́n ti ń kí jimá níbẹ̀ ni kí láǹfààní tó fi lé kéwòn kí kéwòn ṣe ní mọ́sálásí tí ń kí jimá òun ni pé èyí ó láǹfààní láti òtún ní máa ní péje tó ń jáde kó mẹ́kì ń kọrí sí jimá má torí jimá bọ̀ ń bẹ̀ náà sunkan tí wọ́n ní ká ṣe ni eléyìí nípa itikaf ọlọ́wọ́n tẹ́ bá ń ṣe itikaf lọ láwọn mọ́ṣáláṣí yẹn ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn obìnrin yín àwọn ìyàwó yín tilka hududullah olúwa ní ṣe rí tí mo ń sọ fún yìí àlà tèmi ọlọ́wọ́n bá là kalẹ̀ nìyẹn o yẹn ni pé òfin mi nu wala taqrabuha ẹ gbọ́dọ̀ súnmọ́ o kẹlẹ́ ń ṣe itikaf kẹni ẹmọ̀nà lè láṣepọ̀ pẹ̀lú àwọn ará lè ẹgbọ́dọ̀ súnmọ́ o wọ́n ní kadhalika yubayyinu Allahu ayatihi linnas bọ́lọ̀ ṣe máa ń ṣàlàyé àwọn àmì rẹ̀ fáwọn èèyàn nìyẹn o ọlọ́run ṣàlàyé yẹn tí ó yé la'allahum yattaqun kábà lè jẹ́ tí ó bẹ̀rù ọlọ́run ọba kẹ ọlọ́run yẹn pé kí òfin jìnnà sí nǹkan tí ọlọ́run bá bá lóun ọ̀fẹ́ sọ̀mọ́kẹ́ òní àyà kéèyàn ní kò sí tọ́kàn mi àti tó lóun fẹ́ àti tó lóun ọ̀fẹ́ èmi bá gbogbo ẹ̀ lọ́n tèmi nu sùmọ́ ń fa ìlànà ṣáá lẹ́kẹ̀yàmà ṣá ẹni tó bá ní tó bá wù lò wọ́n máa ṣe ní tí ó padà kángun sínú sẹ̀mí ayé rẹ̀ ní pé ní tí inú ní dùn ní ó burú náà ni ó bá pàdé ṣùgbọ́n àwọn bá ṣe ṣàlàyé fún wa nìyẹn nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ramadan àti àwọn ìdájọ́ tó dè máa sọ nípa pé tí ẹ bá gbàwẹ̀ kìí ṣe pé kéèyàn ní bó bá ti gbà ẹ lọ́sàn-án èèyàn láǹfààní láti lè dé ọ̀dọ̀ ara léèyàn ní òru kò sí tọ́jọ́ báyìí níbi ilé ó ti rí ìdẹ̀kùn tí ọlọ́wọ́n bá pe ẹ̀sìn yìí fún wa sùkúyàn mọ́ wa fi ìnira múra ẹ̀ nídìí ẹ̀sìn gbogbo tí máa ń jẹ́ ìdẹ̀kùn ẹ̀sìn náà ni kí o dúró nídìí súnà nàbì sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè rí ìdẹ̀kùn ẹ̀sìn yẹn tí ó rí tí ó sì mọ̀ pé á ah, ìdẹ̀kùn lélẹ́yìí àfẹnití ọba dúnímọ̀ sunna nabi sallallahu alayhi wa sallam torí pé kíni tẹ́rẹ́tẹ́ ẹ̀ bá ti ń ṣe bẹ́dá àti òsè sunna pákàlíkì ẹ̀sìn ní ọmọ wùyàn ẹ̀sìn pákàlíkì sọlùmí olùmọ̀tì sínú dìwò yìí yóò wá nígbàgbọ́ pé òun fi òun súnmọ́ lọ́hùn ìwà ẹ̀wọ́ èmi bí òdagun mẹ́wàá yìí ní sínú à irú yìí wọn aláṣejù ni ọ́ aláṣejù ni ọ́ ṣé òkè tí ẹ bá wò kúrẹ̀ lómi tó kẹ́ ń káì àwọn ẹni rinu wọ́n yé sínú so islam ọ̀ràn nírú eléyìí njọ́ tí yẹn bá ṣetán láti máa dùn nínú súnà nàbì sallallahu alayhi wa sallam ìjọ òun lè ó sì mọ̀ pé òun ti bẹ̀rẹ̀ fìtínà wàláhì kí wọ́n máa dúpẹ́ fọlọ́hún lórí orí àgbọ́yé súnà nàbì sallallahu alayhi wa sallam orí àgbọ́yé súnà orí lánlá ni tó kí wọ́n yẹ kí wọ́n máa wò pé ah, ah ọlọ́run ọmọ ṣeun ó sì fírù kaba yìí ó fi sàánù mi torí àánú ọlọ́run ọba ni àánú ọlọ́run ni torí pé kí ni tí ò rọrùn láti gbà ni torí pé pàtàkì lórí àwùjọ táwọn ń ṣẹ̀mí yìí àwùjọ tó ti kún kẹ́kẹ́ kún kẹ́kẹ́ fún àdádálẹ̀ fún bídà nínú ẹ̀sìn nínú àṣà bídà ni sọ́ni tó bá fẹ́ jáde kó nínú nǹkan báwọn ah yóò lágbára àmọ́ gbàtọ́ lọ́ba sanu ẹ̀ tí ẹ̀ bá ti jáde kí ọmọ dúpẹ́ fọlọ́wọ́n ọba sọ kọ́lọ́n kí ó ṣàánú fún wa àlékún ìfẹsẹ̀múlẹ̀ lórí tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam kọ́lọ́n mọ́ ṣàtúnṣe fún wa o gbogbo àwọn tí kò tí rọrùn fún tí rọrùn fún wọn ìkọ́ kan sáà ń gbọ́ wọn nífẹ̀ẹ́ rẹ̀ so ìpìlẹ̀ yẹni ìpìlẹ̀ kan náà nìyẹn ìgbésẹ̀ kan nù sẹ́dẹ̀tẹ̀ tó yẹ burú jù ní kí ni mo kọ́ hétí ẹ̀ náà mo kọ́ ìfẹ́ gbọ́ ọ̀fẹ́ gbọ́ súnà anábì ìfẹ́ gbọ́ ah àdánwò ńláńlá kọ́ nìyí so àmọ́ kí o ti ẹni jẹ́ ti lọ lè gbọ́ yìí lọ lè gbọ́ so àìmọye jẹ́ lọ lè gbọ́ jẹ́ lọ lè gbọ́ náà ni ọlọ́run fi ń ṣàánú oníkálukú kọ́lọ́ kọ́ mọ́sá jẹ́ kí àánú rẹ̀ kó lépa bá gbogbo wa subhanaka allahumma wa hamdik ashhadu an anta astaghfiruka wa atubu asalaamualeykum ìbéèrè yìí ló báyìí please ustad advise me My wife always provoke me and not ready to take to my instruction. When there is any dispute, she will separate the place, the place of food, morning ta'lim, and even she will leave the bed for me. tọ́ ọlọ́run wa kí ó ṣàánú fún wa. Ah, ọ̀rọ̀ àwọn obìnrin àkọ́kọ́ ni pé olúbùkátà sí kéèyàn ní àkíyèsí bákan náà kéèyàn sì mọ àwọn ìgbésẹ̀ téèyàn tọ̀ láti fi ṣàtúnṣe wọn so bákan náà bí ọkùnrin náà ṣe ń pariwo lérè ìyàwó rẹ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn obìnrin náà làwọn náà ń pariwo lórí àwọn ọkọ wọn míì so túmọ̀ sí pé àti apátọ̀ àti apásì náà lọ ní bùkátà sí kónkálukú wòye àkọ́kọ́ ni pé ẹ wo àyà tí a kà lónìí ọlọ́run bá jí kó yé wa pé àwọn obìnrin àríbí aṣọ fún wa àwọn náà dà gẹ́gẹ́ bí aṣọ fún àwa náà ẹni pé ẹni tí ẹ máa ń tí a máa ń fara rora ẹni súnmọ́ra ẹni iná ni irú ẹni tó ní nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí òun ẹni yẹn ní àwọn ìgbésẹ̀ tí ó gbé irú mọ́nítà lèmu tó lóun ṣe òun lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ni pé ibi tí táwọn máa ń yọrí sí náà nìyẹn torí ó pé n tó fẹ́ràn òun sì kí sàfọ́ lérí rẹ̀ òun ṣe wáàsí fún mi èyí ní gbọ́ wáàsí lónìí wọn. tòun tó dáa jù ni pé tí ẹ bá rí ibi tó ṣe pé èèyàn máa darí wọn lọ wọ́n darí wọn lọ tó pé èèyàn yẹn nìyẹn yóò jẹ́ ojú tuntun ọ̀ ẹ máa ń jẹ́ kí ìṣàtúnṣe ara ẹni kó tètè máa yá kódà ọ̀rọ̀ mímẹ́ tó ṣe pé kìí ṣe pé bóyá yóò béèrè dípẹ́ ẹnu ẹni tí ń bọ̀n bá wọn sọ̀rọ̀ ẹnu rẹ̀ ọkàn lọ́bẹ̀ ni ẹ̀bí kọ́ jẹ́ pé àwọn tó ṣe pé wọ́n jọ ń wà níbi tàìlímù yẹn àwọn náà kàn fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn fúnra wọn sàmọ́ ìtújẹ́ kókó ni pé ọkùnrin yẹn mo tó fún ní sùúrù kó máa ní sùúrù so kó máa ní sùúrù so kó sì máa ṣe dáadáa sí arábìnrin yẹn subakana kó sì máa bẹ ọlọ́run ó kó báwọn yí ẹnìyẹn padà kó báwọn yí obìnrin yẹn padà sùtúrú gbogbo àwọn nǹkan tí yẹn máa fi ń ṣe àwọn irú nǹkan báyìí náà nù kọ́mọ́ sọ pé bó bá ṣe gbé gbóná mi náà gbé gbóná fún ọ ni sòtẹ́ bá ń gbé gbóná fúnra yín inú ilé gbóná tó ní bá sì gbóná ẹ̀yin méjèèjì ẹ̀ ní gbádùn mọ́ sòun náà ni pé àìgbádùn mọ́ kò síbi tí ò lè padà já sí so ìmọ̀ràn yẹn ni èmi fẹ́ fún ẹni yẹn kó ṣe sùúrù kó dẹ̀ máa bẹ ọlọ́run bákan náà kó sì wá ibi tí yóò ti máa rí wá sí ìta gbọ́ tí ó ti máa rí ẹ̀kọ́ kọ́ láti ìta so tí yóò jẹ́ ìtí ó bá òfin ọlọ́run bá mu àti sunan nabi sallallahu alayhi wa sallam sí wallahu alam. wíwèé ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu wa rahmatulahi ta'ala wa barakatuhu wọ́n ní ẹjọ́ sáà ẹni tí kò bá mọ̀ wípé ẹni tó bá sùn ní ọ̀sán Ramadan tí ó wà dànkásá yóò wẹ̀ ni lẹ́yìn ìjọ kẹta tí ẹni náà ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ẹjọ́ kí ni irú onítọ̀hún ó ṣe. irú ẹni yẹn yóò wẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti mọ̀ lẹ́yìn ìjọ kẹta náà wá sọ fún kó lọ lè wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so kò sì ní dá gbogbo àwọn ọ̀rọ̀ tó ti kí pàtàkì tó ti kí ṣáájú kò ní dá padà mọ́ yóò kàn wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni so kó sì máa bá àwọn sẹ̀mí ayé rẹ̀ mí lọ sí wallahu alam. wọ́n bẹ̀rẹ̀ ní asalaamu alaykum ẹ jọ̀wọ́ ẹ ṣe àlàyé lórí ìṣedéédé láàrin ìyàwó méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ṣé ẹnìkan láàrin wọn lè sọ wípé òun kò fẹ́ nǹkan tí ènìyàn rà fún àwọn ìyókù kí àwọn kára nǹkan tí ó tóbi tàbí jù tàbí jù sí àwọn tó kù lọ fún un náà tí a bá ń sọ pé dédé láàrin àwọn obìnrin sọ̀rọ̀ náà ni pẹ̀lú ntí bá ń jẹ́ bùkátà ẹnìkọ̀ọ̀kan náà ni ń jẹ́ dédé láàrin wọn tó bá ṣe pé bákan náà ni bùkátà wọn rí ṣùgbọ́n kan náà lè ó ṣe ṣe tí ọba ṣe fún wa àmọ́ tó bá jẹ́ pé bùkátà wọn yàtọ̀tọ̀ àbí ìṣesí wọn yàtọ̀tọ̀ so o lè ní dèdè kan náà ni ìyọjọ ṣe fún wa so lápèjúwe bóyá nìkan bẹ tó ṣe pé òun kì í ṣe ọmọ nàìjíríà ó sì fẹ́ ẹnìkan bẹ ọmọ nàìjíríà lòun kódà ọmọ àlọrin lòun sòtì ìsọmọ nàìjíríà yẹn oúnjẹ ìlú wọn ti ń jẹ náà ló mọ̀ra fún un so o ò lè sọ pé hmm, oúnjẹ lọ́rin náà lọ́nà jẹ o àbí sorílẹ̀-èdè tó oúnjẹ lọ́rin bá jẹ́ náà ni mo fún ọ torí n tí ń fún ẹnìkejì rẹ ní irú yẹn so bóyá alákòjú yìí ẹni yìí ń tiẹ̀ so bóyá òun yìí jẹ bread àfikún àfikún pé òun ní ó bake rẹ fúnra rẹ̀ so eléyìí sì ni òun jẹ rice òun jẹ kíní kan sómi pẹ̀lú ẹ̀ńtọ́ yìí ó ní di kó wọn ra fúláwà tó fi bẹ́ẹ̀kì búrẹ́dì fúnra rẹ̀ kọ́ wá ní sórí ráìsì náà ń tà ní three hundred yìí three hundred fúláwà náà ní ra fún wọn náà à irọ́ o irú yẹn kọ́ so intan sọ ni pé tó wá jẹ pé bákan náà ni bùkátà wọn bákan náà ni ìgbé ayé wọn á bákan náà lè yẹn gbọ́dọ̀ ṣe fún wọn nítorí pé ní déédéé tí wọ́n ń sọ nìyẹn àmọ́ kó jẹ́ pé bákan náà ni wọ́n ti jọ rí kọ́ ọkùnrin mọ̀ fẹ́ràn eléyìí tí n bá ti tí n bá ra tí n bá ra aṣọ fún eléyìí eléyìí ó rún ọ̀fẹ́ balẹ̀ ẹ̀sùn olóòfẹ́ ni ọ̀dà irú tọ́lọ́ ń fẹ́ tó tóbi òun náà níbọ̀ kọ́ wa lè ra èyí tó tóbi fún nítorí fẹ́ mú ọ̀rà èyí tó tóbi fún àbí kó ra fún àwọn yòókù náà so wallahu olùbẹ̀rẹ̀ náà assalamu alaikum sáà kí ni èyí tí òkété fi wà lára àwọn mahrumat ọ̀kẹ́ wọ́n ní kí ni ìdí tí òkété fi jẹ́ nǹkan ìwọ̀ ó ní pé èkété ó ní ìkànnà ó sì ní ọ̀gàn ọlọ́gàn tí ó lè pa nǹkan jẹ bó na ṣe wà yẹn so anabi sọ pé kullu dhinabin minash shiba'i fa akluhu haram gbogbo nǹkan tó bá ti ní ọ̀gàn tó lè kánná nínú àwọn nǹkan ẹranko kí ó ìwọ̀ ni ẹni tó fi di pé èkété tó fi ní kò dákẹ́ ọmọ ìjẹ́nu náà olùbẹ̀rẹ̀ ní asalaamu what is the correct view on the saying that goes thus bija cannot enter culture it can only enter ibada I've I've had contrary opinion on this please explain. kí ọ sọ pé bídẹ́ wọn kò lè wọ àlàáda ipe inú ìbàdàn ni bídẹ́ àmọ́ wọn sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó kù díẹ̀ káàtó ni kọ́dà nínú tọ́lák طلاق lẹ́bẹ̀dẹ̀ ń طلاق tọ́lákù alẹ́bẹ̀dẹ̀ ń من pé bídẹ́ àwọn wọnú ọ̀rọ̀ muamalati nù so ọ̀rọ̀ muamalati bídẹ́ àwọn wọ̀ ṣé ọ̀rọ̀ adàlẹ́ nìyẹn sọ. sí aláda náà sọ àbínú muamalati àlàáda kí wọn ní bídẹ́ olè wọnú àlàáda bídẹ́ olè wọnú àlàáda mọ̀nà kò tí ó sọ pé bídẹ́ olè wọnú àìnú àṣà kí bídà ọ̀nà bídà lè wọnú àṣà náà irú àṣà à ń sọmọ lóko ní luwaya yìí ṣé bí ṣẹ̀ríà ṣe gbé kalẹ̀ nù ni so ó takò ṣẹ̀ríà kí wọn aláfojú kó ó gbókọ ọmọ jáde àṣà lọ́rin nu ó sì takò ṣẹ̀ríà bídà lè wọnú àṣà mọ̀nà so subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk